الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد موقف الله سبحانه وتعالى الطر والصلاة ونبوة محمد صلى الله عليه وسلم أبلغ سبحانه وتعالى oṣù رمضان تي أم بنوي كلام ní ẹ̀yí التي ọlọ́wọ́n àwọn iṣẹ́ olóore tá a bá ṣe nínú ẹ̀kọ́ lọ́gbà kí ó gbà fún wa ní ìbádà àwọn kùdìkúrẹ́ wa kọlọ́mbà kò ṣe àmójúkúrò fún wa kọlọ́mbà subhanahu wa ta'ala kí ó bá wa kúrò nílẹ̀ àrùn corona tí ó bá gbogbo ayé ló ṣe pé kò fẹ́ sílùú kan ló ṣe pé kò fara kó abẹ́láwọn bá subhanahu wa ta'ala kí ó ṣàfihàn ní ẹ̀ṣẹ̀ wa fún wa kí ó tún alámọ̀rí wa ṣe èyí tí àfẹ́ máa bára wa sọ àwọn náà ni tó ní ṣe pẹ̀lú oṣù Ramadan tí a wà yìí tó súnmọ́ òun náà ni Eidul Fitri Eidul náà ni ọdún tá máa ń ṣe nígbà tí a bá parí àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí nǹkan tí ó pamọ́ sí àwọn ọmọ kéékèèké ká tó sọ àgbàlagbà àbí ká má sọ àgbàlagbà òun ni wípé a bá parí ìrun a bá parí àwẹ̀ Ramadan a máa ń kí ìrun éèdì ṣùgbọ́n bó la ṣe fẹ́ ṣe pẹ̀lú éèdì ọdún yìí àwọn ìbéèrè ó ti wá lóríṣiríṣi lórí wípé kí la máa ṣe ṣé àlọ́kí ìdí ní àbánilọ́kí ìdí ṣá àlọ́kí ìdí àkọ́kọ́ ni pé ìjọba láti ní kí àwọn èèyàn má kójọ dáwọn ilé ìjọsìn so eléyìí ó jẹ́ nǹkan tó ti kọ́kọ́ dé wa náà ẹ̀kẹ́jì ni pé ìjọba òsò kíká mọ́ kó jọ nílé ìjọsìn ẹ̀sìn wago encourage irú ìkójọ bẹ́ẹ̀ torí àwọn nǹkan lè ti ara rẹ̀ jáde so anábúwa Muhammad صلى الله عليه وسلم وانكرجوا في avoid àjàkálẹ̀ àrùn pàtàkì jùlọ tá a bá ní ká wo bí nǹkan yìí ṣe máa ń spread sí bó ti ẹ̀jẹ́ pé ẹni tọ́lọ̀ bá ní ó jẹ́ mùsùlùmí kí ó bá jẹ́ pé ọlọ́run ọba látàrí eléyìí tójú olùgbàgbọ́ òdodo ṣàhádà ni ó jẹ fún gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nọ́rọ̀ anábúwà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó bá jẹ́ kéfèrí ni yóò jẹ ríjìsí fún ìyà ni ó jẹ fún lóyìn ẹ̀bẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà anábì sallallahu alayhi láti mọ́kòjọ́ tàtí bí ọ̀n ṣe léèwọ̀ fún wa kúkà kójọ ní ẹ̀sìn wa gan encourage wa kójọ bẹ́ẹ̀ náà mẹ́lòmí lè wò pé àtàwọn èèyàn lọ sójà wọ́n lọ rún jẹ wọ́n pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afá wọ́n jí ká wípé ọ̀rọ̀ kákíhùn ní jàmáà eléyìí ó ní alternative tí ẹ̀sìn ti kalẹ̀ sí kalẹ̀ fún òun ló fọ́ tó jẹ́ pé ẹni tó ṣe ikú ó bá jẹ garlic tó wúlò fún ara anẹ́mísọ́lá asáàmì kó mọ́ lọ mọ́ṣáláṣí torí pé yóò kó ìnira báwọn tán bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí so àsìkò tó jẹ garlic yẹn alternative ni fún pé kó kírun lé kò lọ kírun ìpánisọ̀lọ́ asẹ́lẹ̀ sọ pé irú àwọn èèyàn báyìí tán jẹ gálíkì tán wá sínú mọ́ṣálásí bàkírì ló yẹ kán mú wọn lọ àti ibi tán sí òkú sí Madina pé kò yẹ kí ọmọ bẹ láàrin àwọn èèyàn tán ṣe ń ṣẹ́bẹ̀ bákanáà tó jò bá ń rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi fún wa nígbà láì pé lé nítorí ọ̀tá fi torí bòjò sọpá afẹ́lọ kírun jọmọ́ ní mọ́ṣáláṣí so ìkírun jọmọ́ ní mọ́ṣáláṣí a máa ní alternative ní nígbàtí wọ́n bá ṣòro fún wa láti lọ àbí ìdí pàtàkì ò bá jẹ́ ká lọ ṣùgbọ́n jíjẹ múmú bí yíò ṣe ra jíjẹ múmú so ó ní iye àsìkò tí yẹn lè dúró tí ó fi ní jẹun eléyìí kò ní alternative torí náà tíjọba alákòókè káwọn èèyàn ká lọ rajà lásìkò gbà kan kára tí wọ́n jẹ kún ọmú káwọn èèyàn ṣe torí necessity ni tó ṣe pé kò ní nǹkan ní tí wọ́n replace so ló jẹ́ pé a ní mọ́ fojú wípé òkè a ṣẹfẹ́ gbọ́lá fún ayé ju ọ̀rọ̀ alkiyama lọ́hùn eléyìí ni ó ní alternative tẹ́sì gan ti provide eléyìí kò sí alternative mi àfikán wá bí wọ́n ṣe ṣe táwọn èèyàn ó fi ra àwọn nǹkan wọ̀nyí so nírú situation wa bó ṣe rí ni so ló jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì torí pé àwọn míì wọ́n ń ṣe ọ̀rọ̀ yìí gbọ́yé so nísìn a lè lọ kíùn ní jẹ̀mọ́ ní ibi tá a ti máa ń kíùn ìyẹn eid grand tàti mọ́ǹkì pàdé lọ́kì bẹ́ẹ̀ ní jẹma kí wá ní ká ṣe náà irú àwọn nǹkan báyìí kò fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní àwọn àsìkò tó ti kọjá àlè sọ pé kò ṣẹlẹ̀ rárá torí pé àwọn náà fèsì àwọn kéṣìsì kí àwọn àjàkálẹ̀ àrùn ní ìṣẹlẹ̀ ibi pé wọ́n fẹ́ lè mọ àwọn mọ́ṣáláṣí wà ní títí pa táwọn yòlè wá kírun wákàtí márùn-ún so ó pọ́sípò kó ṣe pé lára àwọn àsìkò tó ṣẹlẹ̀ yẹn náà àárí àwọn àsìkò tó ṣe pé àwọn èèyàn wọn lè lọ kí ìrùn èdè náà àfi ní ó ṣẹlẹ̀ lórí situation báyìí eléyìí tí a fi gbé o náà tá a bá wò ó in tí ó gbé lákọọ́lẹ̀ ká mọ́ gba àsìkò alimami Bukhari rahimahullahu ta'ala wọ́n ní idha fatahu al-eid yusalli rak'atayn tí ìdí bá bọ́ fún yàn ó bọ́ fún yàn yóò kí rákà méjì wa kadhalika an-nisa àwọn obìnrin náà wa man kana fil buyut àtàwọn tán ń bẹ nílé wal àti àwọn ìgbèríko wọn kí rákà méjì ìpìlẹ̀ ní kí ìta fẹ́ kí pàákì inú ìlú ńlá tí àwọn èèyàn ó from different places tí wọ́n kójọ tí wọ́n kí kò ń ṣe wípé ìkàtà máa kí nínú ilé tàbí ìkàtà máa kí nínú mọ́ṣáláṣí kékeré tàbí ìkàtà máa kí ní inú yàrá wa so ìpìlẹ̀ onítáwọn èèyàn jáde rẹ̀ so Imam Bukhari wọ́n sọ pé ìzáfàtà wìlìídù tí ìran ìrì bá bọ́ fún yàn yusalli rak'atayn ẹni yóò kí raka méjì wa kadhalika nìsá àwọn obìnrin náà wa man kana fil buyut àtàwọn tó máa ń bẹnu wal qura àti gbèríkọ lèkọ́lì nàbí sallallahu alaihi wasallam torí kó so kò ń ṣe pé ìdò àwọn èèyàn tí wọ́n lè lọ sí eid grand nìkan eid gbogbo àwa mùsùlùmí ni ó wa amara anasun bin malik anasọmọ malik òun náà paláṣẹ maulahum ibn abi utba bizawiya ẹni tó jẹ́ bí ẹrú rẹ̀ tí a mọ̀ sí abdullahi ibn abi anasọ paláṣẹ ní ààyè kan tí a mọ̀ sí zawiya zawiya yìí wọ́n ní ààyè tó súnmọ́ basra nǹkan bí six miles ló ń bẹ láàrin wọn àti ìlú basra ni ana sì pa aláṣẹ ọjọ́mà ahlahu so ó gádà wọn ìbí rẹ̀ ọba níyì àtàwọn ọmọ rẹ̀ wọ́n sọ́lá akásọ́lá àti ahlil misri ó kí irú òun tí àwọn èèyàn tán bẹ nínú ìlú ńlá tí wọ́n ń kí wa takbirihim haka nau kabara mashi man kabara eléjẹ titi anas wa qala ikrima bákan náà ikrima tó ń ṣe abdullahi bin abbas òun ni alu sawadi yajtami'una fil eid àwọn èèyàn mo kójọ níbi ìrun eid yusalluna rak'atayn wọ́n kì mo rákà méjì meji àwọn awon sínú sinu ńlá bẹ́ẹ̀ ni kama yasna'u al-imam gẹ́gẹ́ bí imam ṣe máa ń ṣe ilé jẹ́ ọ̀rọ̀ ikrimana wa qala ata ata náà sọ pé idha fatahu al-eid ìrìn bá bọ́ fún salla rak'atayn yóò kí raka méjì so situation ti wa nísìn kò ṣe pé ìrùn bọ́ fún wa ṣùgbọ́n situation wa òun ni wípé àti jáde lọ kírun kò sí so àwọn abẹ lábẹ́ àwọn tó ṣe pé Imam Bukhari sọ pé wọ́n kánà fil buyuti àwọn tí wọ́n ń bẹ nílé àwọn tí wọ́n ń bẹ nílé tó ṣe wípé wọ́n lè jáde lọ kírun kí ló lè wọ́n múyàn bí lé tí ó fi jáde lọ kírun àbí tí ò nílé lọ jáde lọ jìnnà irú àwọn èèyàn báyìí tẹ́lẹ̀ ìlú kan tó jẹ́ pé alìmáàmù al-Bukhari rahimahullahu ta'ala ọ̀rọ̀ tí wọ́n mú wáyé al-Hafidh al-Bayhaqi nínú aslan kubra wọ́n mú àwọn ọ̀rọ̀ yìí wá ibi tí Anas gangan fún rẹ̀ ó ṣe wípé ó ti kírun fún àwọn ará ilé rẹ̀ apart from títí Abdullahi bin Abi Utbah apart from títí ẹ̀ anas gangan fún rẹ̀ ó kírun fún àwọn èèyàn so apart from títí abdullahi bin utba so bákan náà ó tún mú wá ìyẹn àbíhákì ali radiyallahu anhu òun náà paláṣẹ so láti wọ́n ní anna aliyan amara rajulan an yusalli bi du'afati nas fil masjid yawma fitrin aw yawma adha wa amara an yusalli arba'a ali radiyallahu anhu wọ́n ló kọ ọkùnrin kan láṣẹ an yusalli bi du'afati nas fil masjid sí pé kó kírun fún àwọn èèyàn tí wọ́n lẹ bí a bí àwọn àgbàlagbà tán lè rìn àti bí ọ̀rọ̀ lọ́kùnrin kó kírun fún wọn mọ́ṣáláṣí wáyé tó ṣe pé Ali wáyé tí ó jẹ́ pé Ali gẹ́gẹ́ fún rẹ̀ ní òun lọ kírun fún àwọn èèyàn ní aid grant tí ẹ̀yí òǹbẹ̀ ní Kúfà ṣùgbọ́n àwọn èèyàn tó ṣe pé wọ́n lẹ oní kí ẹ̀ka kírun fún ọnù mọ́ṣáláṣí ilé iná rí lẹ́nu bí àkíbákan ní Abi Shayba nínú al ọmọ wa bẹ́ so ó kọ́ wọn láṣẹ pé wọ́n lídì wọn ní rákà mẹ́rin ilé àṣípadàbọ̀ wá lórí ṣe ráka mẹ́rin àbí ráka méjì torí wípé tàbáwo ẹgbàwọ́ al-Bukhari àti akàṣíwájú so ó nílẹ̀ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n kí ráka méjì wọ́n kí ráka méjì bí a ti kí Anas radiyallahu anhu wọ́n ní Abdullahi bin Abi ó kí irú tí àwọn ará àmsọ́rù mọ́ ń kí bákan náà títí àpọ́ tí òun náà sọ àbí títí Ikrima àríkú rákà méjì méjì ni wọ́n dárúkọ ṣùgbọ́n títí Ali radiyallahu anhu òun ni wọ́n kí rákà bin Mas'ud radiyallahu anhu tóun náà sọ pé wọ́n mẹ́rin Abdullahi bin Mas'ud wọn sọ pé man fatatu salatu al-eid fa yusalli arba'a ẹni tí ó yí ìwọ̀n ìdí bá bọ́ fún kó kíráka mẹ́rin kó kíráka mẹ́rin so eléyìí àwọn afáàmì wọn ní ó lẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala nínú Fathul Bari wọn yẹ́ mọ́ ṣe sọ wípé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud ó ní àwọn turuku tó gbà wá tó ṣe pé ó ń tọ́ka sí pé kí ni nǹkan yìí tó nílẹ̀ láti ọ̀dọ̀ Abdullahi bin Mas'ud ni so kí la fẹ́ gbogbo eléyìí onípítà báwo títí Ali radiyallahu anhu Abdullahi bin Mas'ud a rí pé kí ni wọ́n fi ráka méjì wọ́n fi rìn ilẹ̀ so eléyìí ló fà tó jẹ́ pé alimam ahmad rahimahullahu ta'ala ní ìgbà tí wọ́n bèèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú masáìlì imam ahmad títí ishaq al-kausaj kúrò bèèrè lọ́wọ́ imam ahmad ah, rahimahullahu ta'ala قلت لأحمد إذا صلى بالضعفة في المسجد كيف يصلي بهم ẹ̀yà bá sọ fún fẹ́ lídi àwọn tí wọ́n lè jáde lọ mọ́ṣáláṣí lọ sí ibi tẹ́ ti ń kírun ìyẹn ìgbìkara gangan tí wọ́n bá lè jáde lọ síbẹ̀ tó jẹ́ bí àwọn ọ̀lẹ bí àwọn àgbàlagbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní idha salla bid-du'afati fil masjid kayfa yusalli bihim tó wáyé kó ń lo lídi wọn nírun lọ mọ́ṣáláṣí الإمام أحمد رحمه الله تعالى يجد الكاوس تجش بواني بمسائله يوكي رقم يجيش كان كبروت باش خطبة قلت يأخذ بهم الكاوس تج يمونيش يوتو شي خطبة قال نعم يوشي خطبة وإن لم يخطب يو باش خطبة صلى أربعا كوكي رقم يجيش سيلي أمجنين مسائل الإمام أحمد títí masai títí alkausaj so in tí a fẹ́ lòngele òní wípé ẹnu àwọn ẹni ìṣíwájú ó lọ lórí ẹni tí kò ní opportunity àti lọ kí ẹjì ní ibi tí wọ́n ti ń kí gangan bí ó kínú mọ́ṣáláṣí ni àbúkí nílé ni so àbọ́n tí inú gbèrí kọ̀ọ̀kan ni wọ́n ó kí méjì àwọn mí ni wọ́n ó kí mẹ́rin so ló jẹ́ pé tá a bá padà síbi ọ̀rọ̀ bí àkí tí a mú wá lẹ́ẹ̀kan so tó sọ yí pé Ali radiyallahu anhu أما رجلا أن يصلي بضعفة الناس في المسجد يوم فطر أو يوم أضحى وأمره أن يصلي أربعا صبيك وانصيك ويحتمل أن يكون أراد ركعتين تحية المسجد بيكني ركمين تنككي possibility wípé méjì wípé yóò jẹ́ tahiyatul masjid thumma rakatul eid mafsulataini anhuma da raka méjì tó yóò jẹ́ raka eid so ìkó jẹ́ tahiyatul masjid raka méjì méjì tó kù yóò jẹ́ kí ni ah, raka eid gangan ṣùgbọ́n ilé ìyàwó sáàmì òpin náà àlàyé yìí kò kún dáadáa ni torí pé ó lè má jẹ pé inú mọ́ṣáláṣí ni wọ́n ti kí ń gbà mí ìṣẹ́pọ̀pẹ̀ mẹ́rin yóò tàbílábìn mọ̀sọ́rọ̀dì yẹn nísìn kò sọ pé tó ẹkùn inú mọ́ṣáláṣí so lẹ́yìn tó bá bọ́ fún ní kó kíráka mẹ́rin so làwọn àti irun júmà wọ́n jọra wọn so ẹni tí ò bá bá júmọ́ yóò kìkì ní yóò kì zuru so bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ò bá bá ìdì ní yóò kì ìrùn júmọ́ mẹ́rin tí wọ́n dàgbàgbà pé kì ní èyàn kí ìrùn zuru ni so eléyìí wọ́n ní kìyàsí tí Abdullahi bin Mas'ud radiyallahu anhu tí ó ṣe òun lélẹ́yìí ṣùgbọ́n eléyìí náà àwọn mí wò pókè ó lè má lọ gbá ẹ̀ náà so kò ṣe pé ká lo alkọ́dọ̀ yáàkì padà àti kí a lo pé bí èèyàn ṣe jẹ́ náà ni ó ṣe san so tó ẹ́pọ̀ wọ́n kí níbi tí ò kí ń ṣe ní mọ́ṣáláṣí so pé kó jẹ́ mẹ́rin yẹn so bó la ṣe fẹ́ ṣàlàyé léyìí ẹmọ wọn mí sọ wípé kò jẹ́ prayer ground níbi táwọn èèyàn ti ń kírun lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn Hanabila àwọn gbà pé ibi prayer ground yìí náà bí ìdájọ́ mọ́ṣáláṣí náà ni tí ó fẹ́ support nǹkan tí bí àkímúwá níta òwe lè so àwọn ìlọ bẹ́ẹ̀ so àwọn míì dẹ̀ ní wọ́n wo níwò pé ó jọjúmọ́ àní ẹni tó bá mísì júmọ́ yóò kí raka mẹ́rin tó jẹ zúr sẹ́ni tó bá mísì ẹ̀dìnà kò náà kí raka mẹ́rin sọ̀wọ́mí sọ yí pé kí tó mú kí raka mẹ́rin òun ni khutba ló ṣe wípé ó mísì ni so tó pé khutba yẹn nígbà tó ṣe pé ó dó fún raka méjì ni so gbogbo eléyìí náà ni oníkì ṣùgbọ́n kókó bẹ̀ dandan pé àwọn ẹni ṣíwájú wa wọ́n ń bẹ lórí wípé akiraka méjì àbí takiraka mẹ́rin eléyìí ló fà tó jẹ́ pé al-imam ibn taymiyyah rahimahullahu ta'ala nínú majmu' al-fatawa gẹ́gẹ́ bí ó ṣe wà lákọọ́lẹ̀ wọ́n ní fàhákàdà yawm al-eid bákanáà ní ọjọ́ eid ilé ìbẹni volume 24 page 185 فهكذا يوم العيد بأمان يوجع عيد إذا لم يمكنه الخروج مع الإمام سقط عنه ذلك tó bá ṣe pé kò rọ̀ ọlọ́run láti lọ kírun pẹ̀lú imam sakata ani uzalik eléyìí yóò jẹ́ nǹkan tí wọ́n ó gbé kúrò fún wọ̀jọ́ wọ́zẹ̀lẹ́hú ayẹ́ fàálàmá ẹ̀kìdìrò àrẹ̀yí bákanáà eléyìí ni yóò pàmìtì láti ṣe tó bá lágbára ليحصل الله من العبادات في هذا اليوم ما يقدر عليه nítorí كل lè bá lè ṣe ìtọba lágbára nínú ìjọsìn ní ọjọ́ yẹn fàìsọ́lì arba'an بعد الخطبة التي لم يصلي بها كما كانت الخطبة يوم الجمعة قائمة مقام ركعتين so rákà méjì òun ó mọ̀ dúró sí ipò kútùbà tẹ́bó jẹ́ pé ní ọjọ́ júmọ́ rákà méjì òun náà ló wà ní that is kútùbà ní ó dúró sí ipò rákà méjì wà tẹ̀kbír ìgbé ọlọ́wọ́n bá tóbi innama shuri'a fi salati sunaiya so eléyìí ó وكذلك الجهر بالقراءة بكنا كاكاكيو سوكي كما أنه في الجمعة يجهر الإمام في الثنائية ولا يجهر من يصلي الأربع كذلك يوم العيد لا يجهر من يصلي الأربع سوكي جاكو إمام نبي رجمع تاكاني تفكيني يوكاكيو سوكي يوكاكيو جاكي ṣùgbọ́n ẹni إن تبان ń كوني mẹ́rin kò ní kéwú jákè torí pé bẹ́ẹ̀ náà ni ọjọ́ ìdì náà láyé jihar kò ní kakéwújáké ma ń yí sọ́lì lárùbá ẹni tí ó bá ń kí ọkà mẹ́rin falmahbusu ẹni tí wọ́n dè mọ́lẹ̀ walmaridu àtàláàrẹ wàlẹ́rí kharaja lè sọ́lì àtẹni tó jáde láti lọ kírun fàfàtàtù sọ́lá ìrún wá bọ́ fún máàlì imam pẹ̀lú imam yusalluna yawm al-eid mọ́ kírun ní ọjọ́ eid gẹ́gẹ́ bí àwọn àpèjú ìtàkì mú wa bi khilafi man ta'ammada at-tark yàtọ̀ sẹ́ni tó ṣe pé òun máa mọ̀ kò lọ kírun ni àtẹ̀sẹ̀ pé kí ni òun máa mọ̀ lọ́dọ̀ imam ahmed àwọn gbà pé fardu kifaya ni lọ́dọ̀ Abu Hanifa wọn gbọ́ pé kí ni fardu ayn ni Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala jẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí nǹkan lọ́rọ̀ tó kọ́kọ́ kí ni fardu ayn ni ìrun ìdí pé ọ̀ràn yìí ojúlówó ni ó dá ọ̀ràn yìí ojúlówó ọ̀fẹ́tì àwọn obìnrin tó ìnkúdà àwọn obìnrin ni gbogbo anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí hadithi Umm Atiyya radiyallahu anha tó ní anábì sallallahu alaihi wasallam amara náà nukhrija hunna al-huyyada àzàwátì kúlù ó ní kí a mú wọn jáde àwọn obìnrin wá kákọ wọn jáde ní ọjọ́ ọdún alhiyadu àwọn tó ń ṣe nǹkan oṣù àzàwátì kúlù àtàwọn obìnrin ń bẹnulẹ̀ ká mú wọn jáde ní àzàwátì kúlù so ó túmọ̀ sí pé ọ̀ràn yẹn nìkan jáde tó pé ìrun júmọ̀ gan obìnrin kò ṣe dandan kó jáde wọ́n ìtàn ní ká mú wọn jáde ní ọjọ́ ìdí kó lọ sí kìíní وأما الحيض àwọn tí wọ́n ṣe ń kóṣù kò ní fàyàtọ̀wìlìnà ọ̀sọ́lẹ̀ musulmi àwọn ó yẹra kúrùn táwọn yà ti ń kẹrù ṣùgbọ́n wà ṣàhádìnà dáwà kẹrù musulmi àdúwà táwọn musulmi ṣe ń jọyìn àwọn náà ṣe kí ni wọ́n witnessi rẹ̀ so eléyìí sọ fún wa ipe ká sọ wípé ọ̀ràn èèyàn ojúlówó ni á ta fún àwọn obìnrin eléyìí ó fẹ́ tẹ́ gẹ́gẹ́ bí alìmọ́ ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣe rọjá rẹ̀ ṣùgbọ́n bí n ta sọ lọ́dọ̀ Imam Ahmad àwọn gbọ́pẹ̀ fardu kifaya táwọn kan máa ti jáde àwọn yòókù ni wọ́n lẹ́ṣẹ̀ Abu Hanifa ọ̀rin fardu aini ṣùgbọ́n yàtọ̀ sí àwọn obìnrin ṣùgbọ́n ibn Taymiyyah rahimahullahu ta'ala jẹ́ ká máa wọ́n rí pé òun ló pàtàkì jùlọ súnmọ́ fi sọ pé bí khilafi man ta'ammada tẹ́rẹ̀ tí wọ́n máa gbèrú sílẹ̀ so ipe ẹni yẹn òun ò ní san padà so bá àwọn cases àtàmúwá ẹ̀yìn tó ṣe pé kí irun yẹn bọ́ fún irun yẹn bọ́ fún kò ṣe pé máa máa fi ilẹ̀ àbẹ́yìn tó ṣe pé ìdíwọ́ kan lérú ìta wà nínú ẹ̀ nísìn kò ṣe pé àkọ́kọ́ torí tó wà ń ta kò lè jáde ìjọba náà tún láàgbọ́dọ̀ ṣe ìjọba sọ pé a lè ṣe náà ẹ̀sìn wá gún encourage wa ká so kí láwọn á ṣe òun náà ni wípé kí ni a máa kí irun yìí so gẹ́gẹ́ bí àwọn àfáàṣe fi nílẹ̀ so wọ́n ni fahada aslun azimun madabi أصل عظيم مضى به السنة في الفرق بين الجمعة riwaya وقد an ahmada wọ́n ni وني إقبال muhammadu ni a ó yàtọ̀ síra wọn fi man fàtà wọlé ẹ̀ẹ́dì nípa ni tí ìrìn ẹ̀ẹ́dì bá bọ́ fún alìsọ́lẹ̀ arba'in ṣe ráka mẹ́rin ní ó kí ni àwọ̀raka àtẹ́yìn àbí ráka méjì àwòyọ̀kọ́yàrù bainahuma àbí ó lè Imam Ahmad so tabadẹ wo gẹ́gẹ́ bí nǹkan tí a kà síwájú níbi Imam Ahmad ran wípé wọ́n láwọn bèèrè Ahmad Imam Ahmad nípa àwọn tí wọ́n bá kírun fún ẹni tí ẹni tó bá kírun fún àwọn tó wọ́n jẹ́ dọ́àfàtì nas ní mọ́ṣáláṣí ṣé wọ́n ṣe kúdbà wọ́n ni wọ́n ṣe kúdbà wọn kí raka ṣùgbọ́n tí wọ́n bá ṣe kúdbà nìkan kí raka abdullahi bin masarudin radiyallahu anas àti àwọn míì náà bẹ́ẹ̀ inú àwọn sahaba àbí inú àwọn tabi'un ò ní pé wọ́n lọ sí ká ṣe kọ̀dọ́ òfin ẹni tó ṣe rí pé nǹkan yẹn bá bọ́ fún àbí àwọn tó ṣe pé wọ́n bẹ níbi ààyè tí wọ́n ti lè jáde lọ kírun so eléyìí ó jẹ́ nǹkan tó yẹ lọ náà ráàyè wípé kí wọ́n má kí rárá padà ike ó ti bọ́ ti bọ́ nìyẹn ara àwọn àfáà tí wọ́n sọ ṣùgbọ́n ráàyí ni kò ń ṣe ráàyí àwọn sahaba radwanullahi alayhim so yóò jẹ́ pé ó jẹ́ ráàyí tó wà marju' kò ní pé kí amaki so èyí tó tẹ̀wọ̀n òun náà ni pé a kí ìran eid inṣàlá bí aṣìmáǹtì so àwọn ọ̀pọ̀lọpọ̀ afáà ti sọ wọ́n ní ká má ṣe khutba so ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe rí ipa wípé àwọn míì wọ́n gbà pé wọ́n ṣe khutba gẹ́bí ó ṣe nílẹ̀ bí ọ̀rọ̀ imam ahmed níbi riwaya ishaq al-awsaj tó bá ṣe pé wọ́n kí mẹ́rin wọ́n ṣe kí ni wọ́n ṣe khutba ṣùgbọ́n tó pé mẹ́rin náà kí wọ́n ní ṣe khutba èyí tá a bá ṣe ní gbogbo ẹ̀ náà ààrẹ ní so bó láá ṣe kí a kí ní ìyẹn ìṣe takbir ìyẹn tó bá ṣe pé a fẹ́ ṣe ní bí wọ́n ṣe kí ní asọ́rù pàṣímánkì ní eight grand pàṣímánkì so níbi kábára níbi rákà alákọ̀ọ́kọ́ so tàbá kábára ìwọ̀ ọ̀run so a fi mẹ́fà kún yóò jẹ méje so lẹ́yìn yẹn a ka suratul fatiha a fi sura tó bá rọ̀ wá lọ́rùn sí bí sabbisma rabbikal a'la so akabara ẹ akàbára lọ sí orúkú a kì í bá ṣe máa ń kì a sì parí aka àkọ́kọ́ na tàbá ń dìde lọ sí ráka akabara akàbára ni a máa kàkún so tàbá wà lórí ìdúró àwọn akàbára márùn akàbára márùn ní tàbá ti wà lórí ìdúró so lẹ́yìn yẹn a fi sóra mi láti sọ́tù fatiha a fi sóra mi lè bí suratul ghashiya a lè fi rí yìí lè bí n tó wárọ̀ wá lọ́rùn so láàárín àwọn kábára yẹn orílẹ̀ gẹ́gẹ́ bí al-afram ṣe gbà wá lọ́dọ̀ abdullahi bin ní pé a máa gbọ́lọ́wọ́ bá tóbi bí kò ní Allahu akbar الحمد لله كثيرا وسبحان الله وصلى الله على نبينا محمد ìkàtọ̀jọmọ́ bí sanáà ìyìn ọlọ́wọ́ ọba ìdúpẹ́ fún ọlọ́wọ́ ọba eléyìí orí látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu a lè sọ láàrin kábára méjì láàrin kábára méjì méjì a mọ̀ sọ àbádẹ̀ sọ tó ẹgbẹ́ àkàn kábára lọ náà kábára lọ eléyìí náà ìkàtí ọba mọ̀ so tá a bá wá parí àásálámọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ náà ṣá ṣe kúdbà bá ní ṣe kúdbà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà sọ ìpínlẹ̀ máa ṣe kúdbà ṣùgbọ́n tàbá wo riwaya imam ahmad rahimahullahu ta'ala wọ́n ni dá a ṣe kúdbà wà jẹ́ kí méjìlá fi kí àwọn tó ní ká máa ṣe kúdbà nígbàtà fẹ́ pín kìíní sí méjì ni ṣùgbọ́n tàbá wo situation wá ní ipé kìíní kò ń ṣe nǹkan tí àsùnwọ́n yọ̀ǹdẹ̀ ẹ̀gan fún wa láti ṣe pàtàkì lọ nǹkan tó kárí ayé ni so pàtàkì lọ irú àwùjọ ti tọ́lọ báyìí ṣùgbọ́n máa yọ̀ǹda pé kò ṣe eléyìí kò sí so àwọn tẹ́nìkan máa ṣe khutba eré àbìkan wó nìyà so that kò èèyàn ń tálàfà èèyàn náà bẹ̀rẹ̀ sí ipò kí nípa ah, àgbàtà ti mí ìsẹ̀ ẹ̀jẹ́ káwà náà tún kútó àkàṣe kútbà tó ẹ̀bá kan bá mú lórí pa kírun nìkan so eléyìí ṣe fúyẹ́ ni so eléyìí kò ń ṣe ọ̀rọ̀ tí ó le láàrin àwọn afá ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn ọ̀run púpọ̀ ni ó ṣe pé ìkẹ́kọ́ oníṣẹ́lẹ̀ àfi ni àwọn kàyìn àwọn ó mú ìrọ̀rùn wá fún wa so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ ìkọlọ́n bá kú kí owó fún ọmọkàn wa kí jẹ́ kí ọdún náà kó bá wa ní ayé kó bá wa lálàáfíà pẹ̀lú ayọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك